ǹjẹ́ jíjìnjí tí mo jí lójúmọ́ rẹ ọjọ́ òní mo rawọ́ ẹ̀bẹ̀ sẹ́lẹ̀dùmarè mo rá bàbá mo rá bàbá mo yíká ọ̀tún mo yíká òsì fàdániwáyé adẹ́dàá ṣẹ̀dá adániwáyé bá ń bi mí pé ayọ̀ ń gbénú kíkì rẹ̀ yìí pọ̀ lówùúrọ̀ yìí kí lohun tó fẹ́ tó dùn ẹ́ lọ́kàn èyí tó fẹ́ kí n ṣe mo ní adẹ́dàá ṣẹ̀dá kò bá wù mí kó o bá mi bójú wòkè kó o ṣàánú gbogbo àwọn olólùfẹ́ iléeṣẹ́ tẹlifíṣàn Orísun kò bá wù mí kó o bá mi ṣàánú gbogbo olólùfẹ́ ojúmọ́ rẹ̀ kò bá wù mí kó o bá mi dá gbogbo orílẹ̀-èdè wa sí ká wà láyé ká wà láàyè ká wà láàyè ara wa ọba mi òkè aláwùrábí ó sì ṣe àmì sí ǹjẹ́ ojúmọ́ rẹ̀ lówùrọ̀ yìí ojúmọ́ rẹ̀ nílé lóko lẹ́yìn òde ní gbogbo ibi tẹ̀tí mi wà pátápátá Yẹtúndé Adéòsì Adéyẹmọ Ayọ̀ǹgbénú lórúkọ tèmi atọ́kùn ètò fún ojúmọ́ rẹ̀ ọjọ́ ọjọ́rú ẹ mọ̀ pé méjì méjì la máa ń ṣe Mm, lọ́jọ́ tòní èmi nìkan lè máa rí MC Tifẹ́ ó rìnrìn àjò ìrìn àjò ayọ̀ ni láìpẹ́ láì jìnà ó máa dé ó wá bá wa. ayọ̀ ń gbénu yín rèé ayọ̀ ń gbénu yín kan ṣoṣo lórí tẹlifíṣàn Orísun lórí ètò ojúmọ́ ire ojúmọ́ ire ọjọ́ ọjọ́rú èyí tó ń sọ̀rọ̀ nípa ètò ẹ̀kọ́ ẹ̀kọ́ ṣe kókó ẹ̀kọ́ ṣe pàtàkì láwùjọ wa ilé tí ẹ̀kọ́ bá ti wà ọmọ tó wà ń bẹ̀ ló máa gbé ẹ̀kọ́ bẹ̀ lọ sí àwùjọ àwùjọ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó lè jẹ́ ilé ìwé ó lè jẹ́ ilé ìjọsìn ó lè jẹ́ láàrin ọ̀rẹ́ ó sì lè jẹ́ láàrin ibi iṣẹ́ tó bá di pé ọmọ bẹ̀rẹ̀ sí ní dàgbà tó ń ṣe gá tó ń ṣe gà tó ń rìn sọ́tún tó ń rìn sósì ń lọ ilé ọkọ ni tàbí ó ń lọ sí ó ń fẹ́ aláya ó ń da aláya lẹ́ẹ̀dẹ̀ ẹ̀kọ́ tí ọmọ ti ń múlò láti kékeré òun náà òun ló ń múlò ló ń ṣe àmúlò pàtàkì ní inú ilé ayé ọmọ láwùjọ ọmọ jòjò lónìí tá à ń kọ́ lẹ́kọ̀ọ́ òun ló ń dàgbà tó ń di gómìnà lọ́la tó ń di dókítà tó ń di tíṣà tó ń di adájọ́ tó ń di èèyàn pàtàkì pàtàkì láwùjọ òun la ṣe máa sọ wípé ẹ̀kọ́ dára púpọ̀ ẹ̀yin òbí ẹ jẹ́ ká kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ tó yè kooro kì í ṣe ẹ̀kọ́ kíkọ́ mọ̀ọ́kà nìkan òun là ń sọ̀rọ̀ lé lórí ẹ̀kọ́ ilé ṣe pàtàkì ẹ̀kọ́ ìbáraẹni jọ máa rin ìrìn àjò kájọ ṣe ìṣe wọlé wọ̀de ìyẹn relationship ọ̀tọ̀ nìyẹn lọ́jọ́ tòní a máa mú àkórí wa tá a pè ní àkóbá tí àrùn covid-19 tó kó bá ètò ẹ̀kọ́ lápapọ̀ àkóbá èyí tí àrùn covid-19 kó bá tó ṣe fún ètò ẹ̀kọ́ lápapọ̀. ẹ káàárọ̀ o ẹ̀yin olùgbọ́ wa nílé. Hmm, a ní kẹ́ ẹ máa lo ohun yàrá ìkẹ́kọ̀ọ́ tó bá jẹ́ wípé àwọn ọmọ àwọn akẹ́kọ̀ọ́ yín. a máa ṣe bí àwọn akẹ́kọ̀ọ́ wa a ṣe bí àwọn akẹ́kọ̀ọ́ wa gẹ́lẹ́. ẹ ẹ ó yá ẹ ṣe bí pé àwọn akẹ́kọ̀ọ́ èmi gan mo fẹ́ kẹ́kọ̀ọ́ lẹ́nu <laughs> ẹmẹgba dání ah, tó bá ṣe ṣe kẹ lọ ah, ni ah, nílé ìwé ìjọba. <laughs> counseling là ń ṣe ń sìn a kì í lo ẹgba. mo tún gbọ́ bí o. a kì í lo ẹgba o. ẹ lo ẹgba mọ́ a máa ń cancel ọmọ ni. nílé ìwé ìjọba. bẹ́ẹ̀ a máa ń cancel ọmọ ni. ayé ti dáadé ṣèṣe pé fẹ́ máa bà àwọn ọmọ yìí a bà wọn jẹ́ o. ṣèṣe pé fẹ́ máa káṣá àwọn ilé aládàáni wọn máa ń ní Montessori teaching là ń ṣe o àwọn ọmọ mi máa gíran. kò sí bọ́mọ ṣe lè gíran tó a máa ń bọ́mọdé sọ̀rọ̀ ni ọmọ mi máa níwà ìpáǹle torí nǹkan mi tó ń là kọjá kò mọ bó ṣe fẹ́ hmm. sọ jáde tẹ bá pe ọmọ jókòó pa kí ló ń ṣẹlẹ̀ gangan bó ṣe nǹkan tó ṣe yóò dá á sọ̀rọ̀. eré àbòtọ. bẹ́ẹ̀ ni. ìtẹ̀rí gbogbo àdáyà ìdáwọn olùkọ́ ilé ìwé ìjọba tí tá à ń gbé wá sórí ẹ ó ga gan o ṣé èmi gan ò ní lọ gbé sátífíkẹ́ NCE yìí báyìí kí n máa bọ̀ ní kí n gbé lọ sí ṣé ni àbí ministry of ah, education. ọ̀nà pọ̀ o ṣé mo ah, pé ah. teaching itself is a calling hmm, ìpè ní ìpè ní ẹ̀yìn á jẹ́ pé ṣe tíṣà náà lèmi náà ṣe iná lórí ìjókòó yìí ẹ hmm. káàbọ̀ ẹ kúre ẹ bá mi kí àwọn ará lílẹ̀ pọ̀ sí kẹ dárúkọ yín délédélé. ẹ̀yin ará ẹ káàárọ̀ o gbogbo ẹ̀yin olólùfẹ́ Orísun TV ẹ ṣé gan ni o pé ẹ bá a darapọ̀ lórí ètò torúkọ tèmi ni Mọ́ráyọ̀ Ọlọ́ṣùndé aya Oyin Adéjọbí. Hmm. ọmọ olúbo ní. Èkìtì kété. ṣe lè kíra yín báyìí. ah lọ́hùn lọ́hùn. àbẹ́ ẹ̀ lè kíra yín. <laughs> ṣé ìyàwó Èkìtì lẹ́yìn. rárá ìyàwó Òṣogbo. ìyàwó Òṣogbo ọmọ ìyọkọ mi tiẹ̀ lẹ́jẹ̀. <laughs> ìyá ọkọ mi lùkàlùkà. kò sí wàhálà ẹ gbowó. ó kú o. ọ̀rọ̀ àwé. láti <laughs> tó bí ọdún mélòó báyìí tí ẹ ti darapọ̀ mọ́ ilé ìwé ìjọba tẹ́ ti ń bá wọn ṣiṣẹ́. ó ti lé lọ́dún méje báyìí. ó ti lé lọ́dún méje báyìí. ẹ̀yin náà ti ṣiṣẹ́ ní ilé ìwé aládàáni. kí ni ìyàtọ̀ tẹ́ rí láàrin méjèèjì. Hmm, ìyàtọ̀ pọ̀ hmm. ká má parọ́ ìyàtọ̀ pọ̀. kí ni ìyàtọ̀. ìgbà tí mo wà lọ́dọ̀ àwọn aládàáni mo rántí pé nígbà yẹn mo ń primary four dss three primary four títí di dss three bẹ́ẹ̀ chai èèyàn kan èèyàn kan primary four dss three kò dẹ́ ń ṣe iṣẹ́ kan ni mò ń kọ́ eh. mò ń kọ́ oríṣi iṣẹ́ mẹ́ta. Ah, ah. ẹ̀yin nìkan. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ṣùgbọ́n látìgbà tí mo ti wà ní ti ìjọba iṣẹ́ tí o bá kọ́ tán gbà ẹ fún nìkan ló máa kọjú mọ́ ló máa kọ́. abájọ tójú yín fi ń dán ìfọkànbalẹ̀ wà. bẹ́ẹ̀ ni. ṣe ìpínlẹ̀ èkó iná ni ó gbà yín sí ìdíṣẹ́. bẹ́ẹ̀ ni ah, ọ̀gá yémàdí wa ń dadé fún ètò ẹ̀kọ́ ah. alápapọ̀ ẹ̀ tìjọba ní orílẹ̀-èdè nàìjíríà kẹ́. Ah, yín tí ìyẹn o ìjọba ń hmm. gbìyànjú àfi tá a bá fẹ́ parọ́. Hmm. bẹ́ẹ̀ ni ìyàtọ̀ ìyàtọ̀ àkọ́kọ́ tẹ kọ́kọ́ rí nìyẹn ìyàtọ̀ mi wò a ó pọ̀. Hmm. yes nǹkan kan wà tá a pè ní standard mm-hmm. ní ti tìjọba mm. there is a standard wọ́n follow curriculum strictly and there is proper monitoring ẹ gbọ́dọ̀ ṣiṣẹ́ yín bó ti tọ́ àti bó ti yẹ. Ah, irọ́ o nígbà táwa ń lọ sí eh, iléèwé ìjọba ah, àwọn tíṣà wa máa ń gbé gùsì fún wa ká ṣe. Ah, mi ò wá lè sọ ṣùgbọ́n ní tèmi mọ̀ <laughs> tí mo wà bẹ́ẹ̀. a máa lọ bọ́ọ̀lù kọ̀ọ̀kan mi nílé. à ah, ilé kẹ ilé kẹ a máa ṣẹ́gun sí. àlẹ́ irọ́ mi ò gbà. kì í ní ti tèmi wà yìí o rárá. kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ mọ́. kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ rárá àti rárá tí èmi mọ̀ o rárá àti rárá. kí ló wá dé tí a wá ń dààmú ara wa tá a sọ pé dandandandandandan original private school táwa mọ́ ọmọ lọ sí public private hmm. school. Hmm. èwo ló tún jẹ́ public private school. Ah, wọ́n kàn pé ní private school náà ni <laughs> public school gan bẹ́tà ẹ̀. Ah, public school dá ní gbogbo ọ̀nà. Mm. Just like um, government hospitals, they have specialists for each fún gbogbo department. fún àrùn gbogbo àrùn yẹn gẹ́lẹ́ ilé bó ṣe rí náà ní government school bó ṣe rí bó ṣe rí gẹ́lẹ́ ni ilé ìwé ìjọba náà nìyẹn bó ṣe rí gẹ́lẹ́ bó ṣe rí gẹ́lẹ́. Yorùbá ti ta o Yorùbá ló ń kọ́ àsúnmọ́ àwọn ọmọ àsúnmọ́ àwọn òbí so ó yé wa àwọn àdúgbò kan wà tẹ bá fojú àwọn àdúgbò ẹ mọ̀ pé ah, títí kan ọmọ ọ̀dọ̀ wọn gan gbọ́dọ̀ ní fóònù ó gbọ́dọ̀ ní android ṣùgbọ́n láwọn àdúgbò kan òbí gan ò ní fóònù. torí mo ń wò pé ah, báwo ni àwọn ọmọ iléèwé ìjọba ṣe máa tẹ̀síwájú nínú ètò ẹ̀kọ́ àti àǹfààní tí àwọn ọmọ iléèwé aládàáni tí wọ́n ń jẹ. lórí ètò yìí ayọ̀nà lọ́lọ́jọ́ kan débi pé a mọ̀ wípé àwọn ọmọ kan tó jẹ́ pé bí ọ̀rẹ́ àtọ̀rẹ́ tọ́lọ́bùkún kan jù kan lọ ọmọ kan kọ̀ọ̀kan ní ẹ̀rọ ayélujára laptop mm-hmm. wọn ni àwọn méjì wọn ni lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀gbọ́n àtàbúrò wọn ń ṣe exam wọn ń wọ uniform wọn gan lẹ́yìn laptop wọn fi ń ṣe exam lórí zoom lórí gbogbo ẹ̀ táwọn mm-hmm. ọmọ tó bá kù díẹ̀ káàtó fún orí whatsapp yìí náà ni kò ṣe pé bóyá wọ́n rí tíṣà àbí pé bóyá wọ́n rí ìkọ̀kọ̀ tó wá ń jẹ́ kó máa rú lójú pé ṣé kì í ṣe pé hmm, Eh, covid nineteen ó fẹ́ fi ààyè lẹ̀ rẹpẹtẹ láàrin olówó àti mẹ̀kúnnù. ìjọba ti di gbogbo àyẹn pátápátá àtàbà fẹ́ purọ́ ló. bẹ́ẹ̀ ni torí ayé ti di ayé ọ̀làjú pé ká gbà bẹ́ẹ̀. ayé ti di ayé ọ̀làjú àwọn ọmọ ìgan wọn mọ̀ nípa tẹkinọ́lọ́jì ju àwa òbí lọ. Hmm. wọ́n mọ̀ nípa ẹ̀ tẹ́ bá mú fóònù fún ọmọ ọdún méjì ó mọ nǹkan tó máa tẹ̀ ń bẹ̀. Hmm. àwọn ọmọ ẹ̀ ti lajú jìnnà so àwọn gan kó tó di pé àwa gan tá a bá ṣọ́ra tẹ́ ẹ̀ bá tètè sùn síwájú àwọn ọmọ ìgbà sùn yín síwájú ibi táyé dé nsìn ibi tí ayé dé nsìn àwọn gan mọ̀ so kẹ́ tó ṣàlàyé jìnnà gan kẹ́ tó land àwọn ọmọ yẹn gan ti máa bá yẹn parí ẹ̀ this is how it should be hmm. bẹ́ẹ̀ ni. ìyẹn ní pé nísìnyí kò sí tó bá tẹ̀ jẹ́ wípé ìjọba pín fóònù bẹ́ẹ̀ ni wọn ò pín fóònù ìyẹn ò dá ẹ̀kọ́ ọmọ kankan dúró lẹ́sìn a gbúdọ̀ gba nǹkan tó ń pè ní the new normal. yes. nísìn pé ètò ẹ̀kọ́ ó ń lọ sórí ẹ̀rọ ayélujára. ó lọ. bẹ kò wá sí fóònù nìyẹn wọ́n ní rédíò wà. bẹ́ẹ̀ni tẹlifíṣàn wà. pé tẹlifíṣàn wà. bẹ́ẹ̀ni. ó dẹ̀ kò dẹ̀ ó kẹ tó lè délé tí ò sí tẹlifíṣàn sí i. Ah, ah, níbi táyé dé yìí. níbi táyé dé yìí. Hmm. ó máa ó máa fẹ́ ṣe. Ah, bẹ́ẹ̀ni. pé ìyẹn náà wà ń bẹ pé kò sí pé àkóbá o kíní òun nǹkan kan but àkóbá àkọ́kọ́ ta ló kọ́kọ́ ṣe ni pé ìdarapọ̀ mọ́ ara mhm. tá à ń fojú ní ojú mhm. pé pípọ̀ nínú àwọn ìkọ́ tóbi tí olùkọ́ tó ń fojú kó ó ti wá padà lọ sí ilé mhm. sí ọ̀dọ̀ àwọn òbí ní sáà tá a wà yìí tá wá ní pé a fẹ́ fi àyè sílẹ̀ fún àwọn ògo wẹrẹ wa kí wọ́n máa lo ẹ̀rọ ayélujára láti máa fi ṣiṣẹ́ ah, ayé ti lu jára o ní àìpẹ́ yìí ni wọ́n gbé àwọn àwòrán kan jáde lórí ẹ̀rọ íńtánẹ́ẹ̀tì tẹlifíṣàn gan gbé tó jẹ́ pé wọ́n rí àwọn ọmọ tó yẹ pé nǹkan tí ò tọ́ ni wọ́n ń ṣe lórí fóònù àdẹ̀lẹ̀ má fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ sílẹ̀ lé wọn lọ́wọ́ nílé nítorí ibẹ̀ ni wọ́n ti ń kẹ́kọ̀ọ́ àwọn ọ̀nà wo afẹ́ lè pè yẹn ní àkóbá tí àrùn covid nineteen kó bá ètò ẹ̀kọ́ ṣùgbọ́n kò sí nǹkan tó ní àkóbá tí ò láǹfààní àǹfààní ẹ̀ ni pé ẹ̀kọ́ ò dáwọ́ dúró àkóbá tó wà níbẹ̀ ni pé ayélujára sí nǹkan táwọn ọmọ yẹn ò ń ṣe tẹ́lẹ̀ àbí nǹkan tí wọn kì í rí tẹ́lẹ̀ wọ́n wá ń rí ọ̀nà wo ni ẹ rò pé a lè gbà gẹ́gẹ́ bí olùkọ́ láti dènà irú àwọn nǹkan táwọn ọmọ yẹn máa bá pàdé lórí ẹ̀rọ ayélujára. àkọ́kọ́ ni pé irú fóònù tí ìjọba pín ó lójú ibi tí ọmọ lè dé lórí fóònù yẹn there is restriction to ibi tí wọ́n lè dé lórí fóònù tí ìjọba pín. béèrè o gbèǹdéke tó wà ní ẹ bá ti débi ẹ ló lè lọ sí kìnìún kẹyìn. bẹ́ẹ̀ni ìtò dẹ wá jẹ́ pé nílé ọmọ ń lò nílé òbí ó láti mójútó ọmọ. àkóbá tá ń sọ lẹ́ẹ̀kan gbòógì àkóbá tí ó dé bá ètò ẹ̀kọ́ tí covid-19 kó gbé bá ètò ẹ̀kọ́ ni pé àwọn ọmọ wa ti wà ní ọ̀nà ayélujára ń sìn ẹ̀dẹ̀ ti gba àwa òbí níyànjú ń pé ká máa mójútó wọn ká máa jókòó tì wọn àti pé irú ẹ̀rọ tá a bá máa mú fún wọn ó gbúdọ̀ ní gbèǹdéke tó yẹ kó dé bíi tẹlifíṣàn náà ni ẹ mọ̀ pé parental control wà tí mi bá fẹ́ kó wo àwọn ibì kan máa ṣẹ̀ tiẹ̀ ni so gẹ́gẹ́ bí òbí ẹ̀yin lẹ máa mọ́nítọ̀ pé ibi tí mo fẹ́ kó dé lélẹ̀ mm àwa náà dẹ́ máa tún máa bá ṣe ń kọ́ wọn náà torí um, we have a topic kan wà nínú computer that's information technology we call it computer ethics eh, kí là nǹkan eh, eh, tó tọ́ kí là nǹkan tó tọ́ láti máa lo kọ̀ǹpútà àbí gbogbo àwọn ẹ̀rọ ayélujára bẹ́ẹ̀ ni so àwọn ewu tó wà ń bẹ̀ náà àti kọ́ wọn láti iléèwé tẹ́lẹ̀ hmm. so wá tó kù sọ́wọ́ òbí ẹ̀yin náà ti máa tẹ̀ ẹ́ bẹ́ẹ̀ ni o ẹ̀yin dẹ̀ ni ẹrù yín wọ́n ti wà ń lé o. Hmm. pẹ̀lú ẹ̀ náà a ṣì ní àṣìjọ ní interaction náà pẹ̀lú pọ́n wà lé àkàn hmm. fojú rírà physically ní títàn ẹ̀kọ́ ń lọ títàn bẹ́ẹ̀ ni. àwọn ọmọ tó a ti gbọ́ pé àwọn ti girama ti wọlé ń sìn ó wá ku àwọn ìpele kìíní ìpele kejì hmm. yẹtà àtọ sáwọn tó fẹ́ ṣe bẹ́kẹ́ nẹkọ àbí nẹkọ bẹ́kẹ́ kẹlẹ́ ẹ̀yẹn ss two, ss3 a gbà pé wọ́n ń ṣe ìdánwò lórí fóònù wọ́n ń tẹ̀ǹdì ẹ̀ sí yín ẹ bá wọlé ṣé continuous assessment yìí la máa pè ṣó máa continue ní ṣe máa fún wọn ṣèjọba máa fún gbogbo àwọn ọmọ yẹn ní promotion ẹ máa lọ sí ìpele tó kàn ní àwọn tó wá jẹ́ pé bá ṣiṣẹ́ ń sọ yìí náà àwọn mi ò darapọ̀ mọ́ yín ní orí ẹ̀rọ ayélujára tẹ́ pé bóyá wọ́n ní olùkọ́ni nílé tó yẹ pé nílé wọn wọ́n ṣe ètò à ń fọjú à ń fọwọ́ à ń ṣe temperature à ń ṣe gbogbo ẹ̀ tọ́dẹ̀ ń irú àwọn yẹn báwo la ṣe máa dà wọ́n pọ̀ mọ́ àwọn ọmọ tí wọ́n ń sọ̀mìtì lórí ẹ̀rọ ayélujára àwọn ọmọ tí ò tẹ̀ wá láǹfààní sí rárá ń kọ́ àwọn kan náà sì wà tí ò láǹfààní sí i báwo la ṣe fẹ́ ṣe tí gbogbo wọn bá wọlé papọ̀. nǹkan gẹ́gẹ́ bí mo ṣe sọ ṣáájú gbogbo nǹkan tá a bá ṣe àlàkalẹ̀ ìjọba la máa ń tẹ̀lé follow the instructions strictly láti lè um, ayé àtijọ́ ni pọ́n ń ṣe result uh, aláfọwọ́kọ report mm. card ayé ah, àtijọ́ ni. àjà àwọn àṣẹbẹ̀ ṣiṣẹ́ ń ṣe ní ilé ìwé ìjọba kọ́ni. rárá o látọ̀dún wo. gbọ́lẹ̀ ah, wa ń kọ́ sí. níbo everything has been computerized kì í ṣọ̀rọ̀ ọdún mẹ́ta kì í ṣọ̀rọ̀ ọdún mẹ́rin ah, sí. ọdún mẹ́ta ọdún mẹ́rin kẹ̀. kò sẹ́ni tó fọwọ́kọ result mọ́ kò sẹ́ni tó ráyè yẹn. gbọ́lẹ̀ ti ń ṣe ń sìn. àtòrí kọ̀ǹpútà ni ní iléèwé ìjọba. bẹ́ẹ̀ni tẹ bá ní ìdí ẹni information lórí ẹni ọmọ ní kọ̀ǹpútà ni. Ah, ah. bẹ́ẹ̀ni agbórúkọ agbègbè jáde. bẹ́ẹ̀ni kò ṣe pọ́ńṣà máa trace àdírẹ́sì nọ́mbà òtútù ah, kìíní kan. tọmọ bá ti ń rẹ́gísítà gbàrà wọ́n ti máa enter information ẹ̀ sínú kọ̀ǹpútà system. ẹ máa ní nǹkan tá à ń pè ní edupac òun là ń lò presently edupac ni ìyè software yẹn wà lórí kọ̀ǹpútà system ó capture gbogbo information ti àti tòbí o àti so for each um, continuous assessment wọn máa input ẹ̀ sí. ti so tẹ́ni ẹ̀rọ bá wa, a kàn locate orúkọ ọmọ kí ni nǹkan tó ṣẹlẹ̀ ó ti tán hmm. so ìyẹn ti wà láti ilẹ̀ sọ̀rọ̀ pé eh, nǹkan tó ń ṣe online nǹkan tí wọ́n ṣe online àti ti online o àti tẹ tẹ fọwọ́ kọ gbogbo ẹ̀ la ṣe máa compile papọ̀ but we use we basically. ẹ ti ń sọ òyìnbó. àlàkalẹ̀ <laughs> ìjọba. <laughs> la máa tẹ̀lé. ẹ̀mí <laughs> mi bá yín wí o torí pé eh, ẹni pé information technology òun lẹ̀ ń kọ́ eh, technology sì rèé ajá gbà lọ́dọ̀ àwọn òyìnbó ní alọ́yà lónìí. bẹ́ẹ̀ni so nǹkan tíjọba bá ti fẹ́ ibi tó máa ti fẹ́ ká ti bẹ̀rẹ̀ hmm. bẹ́ẹ̀ ni nǹkan tíjọba bá ti sọ ní lọ́wọ́ tá a wà yìí àwọn lọ lọ́mọ tó hmm, tọ́jú lọ́wọ́ eh, tá a wà yìí. ẹ ẹ sọ pé àwọn ah. ọmọ tí ò kẹ́kọ̀ọ́ lórí online yẹn o. Ah ìyẹn ayélujára àwọn ọmọ tó ní tíṣà yẹn hàn à lè mm-hmm. sọ ìkọ́ tíjọba bá ti sọ ẹ ṣe rí i pé ara àkóbá tí àrùn covid nineteen ṣe fún ètò ẹ̀kọ́ torí nísìnyí àwọn ọmọ yẹn á ti parí exam báyìí o. ọba àwọn àti àti wọ̀nyí àbá ti máa ṣètò àtiwọlé. àtiwọlé àwọn ọmọ js one fẹ́ wọ js two nísìnyí. wọn ti primary àti fẹ́ wọlé. wọn ti fẹ́ wọlé nísìnyí gbogbo ẹ̀ náà àti gbogbo pọ̀ ṣèṣì gbogbo àti ah. máa ah, dà. ẹ ẹ a ti wá wò pé ẹ ẹ wọ́n wà nílé wọ́n ń ṣe lórí ẹ̀yà eh, ayélujára wọ́n ṣe lórí ayélujára táwọn yẹn bá wá wọlé nísìnyí hmm. báwo ni hmm. gẹ́gẹ́ bí olùkọ́ hmm. gbogbo àkóbá tí covid nineteen ti kó bá ètò ẹ̀kọ́ yìí wọ́n náwó lápẹ́tẹ́ tà. ìgbà tí covid kọ́kọ́ bẹ̀rẹ̀ ó fi mí ẹ mọ̀ pé téèyàn bá ti wà láàrin àwọn ọmọ tó ń kọ́ ẹ̀yin gan máa dọ ọmọdé padà ó ti mọ́ra abáṣejọ máa ń ṣe papọ̀ ọ̀sẹ̀ àkọ́kọ́ yẹn ó fẹ́ dá ó fẹ́ dá ìsàn sí mi lára ah, ó fi mi. báwọn ọmọ yẹn ṣe máa ń fún yín wàhálà tó yẹn. Ah, kò sí wàhálà ń bẹ ah, ayọ̀ ni kò sí wàhálà rárá tá a bá wọlé padà ibi tí yù máa wà hmm. ṣé mọ̀ pé ó ti wá di pé a lè wà lásìmílì papọ̀ mọ́ láàárọ̀ for now ah, Titi covid máa fi kásẹ̀ ńlẹ̀ pátápátá. àwọn tó ń lọ sílé ẹ̀kọ́ ń sìn àwọn ti jẹ́ ss3 yẹn. wọn ss3 yóò ṣàṣẹ́mbì. wọ́n eh, ṣe wọ́n wọlé wọ́n wọ yàrá kàwé. oníkálukú wọ yàrá kàwé ẹbí tán pin sí. tí wọn gbọ́dọ̀ kọjá ogún. kò sí àwọn ah, break time kankan. Ah, kò sí pé mo fẹ́ lọ róúnjẹ ẹgbẹ́ oúnjẹ yín wá láti ilé ni lọ́wọ́ ta wà yìí torí àti gbogbo ọ̀nà láti dẹ́kun bí eh, ìtànkálẹ̀ covid-19 ni gbogbo àjọ ń ṣe papọ̀ àtijọba wa àtòbí àtolùkọ́ so bóníkàlùkù bá ṣe ń wọlé tán ti check ẹ tó ti fọwọ́ tán tó ti ṣe tó dẹ̀ ti lo gbogbo tó yẹ kó lò pàkàn bọ́ sí yàrá kàwé àyè tán fún ẹ ló máa jókòó sí gẹ́lẹ́ gbogbo á ti di àsìkò ìjẹun jókòó kó jóúnjẹ tó gbé wá mm-hmm. ẹ bá dẹ̀ ti ṣe tán ilé yín sòòsè kò sí pé mò ń dúró irú tẹ́lẹ̀ ẹ̀ẹ̀ta bá wà ń yára kàwé àwo gbọ̀wọ́ ẹ̀ ọmọ tó bá ṣe dáadáa gbọ̀wọ́ ẹ̀ gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn alágbára díẹ̀.